أسير في غياهبهم أسير أسير في سجونهم حقير أسير في غياهبهم أسير أسير في سجونهم حقير يدنس عزتي علج رماني على الرمضاء يلفحني الهجير يدنس عزتي علج رماني على الرمضاء يلفحني الهجير على الرمضاء يلفحني الهجير يدوس كرامتي حينا وحينا يقهقه وهو خمار سكير يدوس كرامتي حينا وحينا يقهقه وهو خمار سكير وأنات الأسارى شاهدات على ملياركم أين الطريق وأنات الأسارى شاهدات أشهد نتحدث اليوم إن شاء الله حضراتكم عن زيارة القبر إخوة الإيمان اعلموا أنه تشرع زيارة القبور للاعتناء بها تذكر الآخرة شريطة أن لا يكون عندها ما يغضب الرب سبحانه وتعالى كدعاء المقبول شيخا كان أو وليا والاستغاثة به من دون الله تعالى أو تزكيته والقطع له بالجنة ونحو ذلك قال رسول الله صلى الله عليه وآله وسلم كما في صحيح مسلم إني كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تذكركم الآخرة ولتزدكم زيارتها خيرا فمن أراد أن يزور فليزر ولا تقولوا هجرا والنساء كالرجال في استحباب زيارة القبور لوجوه الأول عموم قوله صلى الله عليه وآله وسلم فزوروا القبور يدخل فيه النساء الثاني مشاركتهن الرجال بالعلة التي من أجلها شرعت زيارة القبور فإنها ترق القلب وتدمع العين وتذكر الآخرة الثالث أن النبي صلى الله عليه وآله وسلم قد رخص لهن في زيارة القبور الرابع إقرار النبي صلى الله عليه وآله وسلم المرأة التي رآها عند القبر في حديث أنس رضي الله عنه الذي رواه البخاري مر رسول الله صلى الله عليه وآله وسلم بامرأة عند عند قبر وهي تبكي وقال لها اتق الله واصبري لكن لا يجوز لهن الاكثار من زيارة القبور والتردد عليها لأن ذلك قد يفضي بهن إلا مخالفة الشريعة من مثل الصيام والتبرج واتخاذ القبور مجالسا للنزهة وتضييع الوقت في الكلام الفارغ كما هو مشاهد اليوم في بعض البلاد الإسلامية ويجوز زيارة قبر من مات على غير الإسلام للعبرة فقط والمقصود من زيارة القبور شيئان انتفاع الزائر بذكر الموتى والموتى وأن مآلهم إما إلى الجنة نسأل الله ذلك وإما إلى النار أعاذنا الله من ذلك وهو القرض الأول من الزيارة ثانيا نفق الميت والإحسان إليه بالسلام عليه والدعاء والاستغفار له وهذا خاص بالمسلم وأما قراءة القرآن عند زيارتها فمما لا أصل له في السنة بل الأحاديث المذكورة في المسألة السابقة تشعر بعدم مشروعيتها ومما يقوي عدم المشروعية قوله عليه الصلاة والسلام كما في صحيح مسلم لا تجعلوا بيوتكم مقابر فإن الشيطان يفر من البيت الذي يقرأ فيه سورة البقرة وقد أشار النبي صلى الله عليه وسلم إلى أن القبور ليست موضعا للقراءة شرعا ولذلك حط على قراءة القرآن في البيوت ونهى عن جعلها كالمقابر التي لا يقرأ فيها ويجوز رفع اليدين في الدعاء لها ولكنه لا يستقبل القبل لا يستقبل القبور حين الدعاء لها بل الكعبة لنهيه عليه الصلاة والسلام عن الصلاة إلى القبور والدعاء مخ الصلاة ولبها كما هو معروف فله حكمها وإذا زار قبر الكافر لا يسلم عليه ولا يدعو له بل يبشره بالنار قال عليه الصلاة والسلام حيثما مررت بقبر كافر فبشره بالنار كما روى ذلك إمام الطبراني في بسند الصحيح وصحح الإسناد إمام الألباني رحمه الله ولا يمشي بين قبور المسلمين في نعمين يتسببون إليه وأخيرا ما يبرم عند القبور ويبرم عند القبور أيها الإخوة ما يأتي ذكره أولا الذبح لوجه الله لقوله عليه الصلاة والسلام لا أقرب للإسلام قال عبد الرزاق بن حمام كانوا يعقرون عند القبر بقرة أو شاة كما روى ذلك أبو داود وإسناده على شرط الشيخين ثانيا رفعها زيادة على التراب الخارج منها ثالثا عليها بالكمس ونهو رابعا الكتابة عليها خامسا البناء عليها سادسا القعود عليها روى مسلم عن جابر رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وآله وسلم أن يجسس القبر وأن يقعد عليه وأن يبني عليه أو يزاد عليه أو يكتب عليه سابعا الصلاة إلى القبور لقوله عليه الصلاة والسلام لا تصلوا إلى قبر ولا تصلوا على قبر رواه إمام التبراني وصححه الألباني ثامنا الصلاة عندها ولو بدون استقبال قال عليه الصلاة والسلام الأرض كلها مسجد إلا المقبرة والحمام كما روى ذلك إمام أحمد والترمذي وصحح الإسناد الألباني في صحيح الجامع تاسعا بناء المساجد عليها قال عليه الصلاة والسلام كما في صحيحين قاتل الله اليهود وفي رواية لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد اتخاذها عيدا هو العاشر النقطة العاشرة تقصد في أوقات معينة ومواسم معروفة للتعبد عندها أو لغيرها قال عليه الصلاة والسلام لا تتخذوا قبري عيدا ولا تجعلوا بيوتكم قبورا رواه أبو داود وأحمد بإسناد حسن وحسن الإسناد الإمام الألباني 11 السفر إليها قال عليه الصلاة والسلام كما عند البخاري في صحيحه لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد المسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الأقصى 12 إيقاد الصرد عندها والدليل على ذلك عدة أمور أولا قومه بدعة مهدثة لا يعرفها السلف الصالح ثانيا أن فيه إضاعة للمال وهو منهي عنه ثالثا أن فيه تشبها للمجوس عباد النار ثالث عشر كسر عظامها والدليل عليه قوله عليه الصلاة والسلام إن كسر عظم المؤمن ميتا مثل قصره حيا أقول ما تسمعون واستغفر الله لي ولكم إنه هو الغفور الرحيم جعلني الله وإياكم من الذين يستمعون القول فيتبعون أحسنه لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه كر الميامين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في شان من الشهور وأشهد أن نبينا محمدا عبده ورسوله قائد الجر الميامين أدى الأمانة ونصح الأمة وأعز الأمة وكشف الله بدعوته الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين اللهم فصل وسلم وبارك وعلم وأكرم على هذا النبي الرحمة وعلى آله وصحبه أجمعين alhamdulillah abogama ababo wo mori subhanahu wa ta'ala mori ana suma e ka ya tamasi ka ya dia tamasi tumane ya dia tamasi zoa ya ami mimi tujuku ago konzo nyala yesu to bi mana ime ba mi tujuku e wata wezi wei kutuhule otawono muli kayika innaka mayitu wa innahum mayitun ewon to muli okum ma mwada naje ka wesu ene okwen lebe nene wesu agbawo aye kime ba mi toje wai ya kosa kura do yi yara kwawa munita ashekunye arminihe adana ikokozu ọsa nwere ne hawa na ne anya go ne su na ne he eh anya o ni shari islam kai ni he o ga anya ile ka o ba ya kaya ta ma ye ko de àwọn ní ìjọ ìjọ náà wíká àsáyìnsáyìn tẹ̀yìn ana ba gura ana ba mi ko gurki ana ine ba na fune ba du bai ana no ina na fono ana ke buri mi o ina da to na i da da da bu o na in ku don to muri bora do abiya muhammadu ya muhammadu wa huwa abuta

bito ne tetu de de to hillo moli de bara de ke no ta bana ko an wa ta be pai no moli apa ho shilto banya ko na ye sura wa hamma ko to ma da ma wa ya ya de ba ko awita Adenin yezu ni jogoman ba alƙawli da wannan bugun da kuma kuwa na kakuni da alƙawli da shakin na tuta ta fi kele mai mai ba ma gini ɗan mata da ka shakin na ìjẹ́ pa àìsàn wa pátápátá ní kúrò ilé yìí tó ẹ̀dùn lẹ́nà yìí lẹ́yìn lẹ́kẹ́ yìí kúrò náà ó tó tó wọlé dáhà àbúkú kọ́lá lẹ́dọ̀ kọ́ náà àrùbẹ́ ìnáwó ṣé wọ́n ìnáwó dẹ̀ ẹ́ sẹ́kẹ̀ẹ́ náà tó tó dáa dájẹ́ náà lọ́yọ̀ àbẹ́sẹ̀tẹ̀ èèyàn lè ọ̀dà kúndò mú ní ìkọ̀lọ̀ wọn mẹ́ inú sọ́sọ́ náà lẹ́ẹ̀ máa rẹ̀ lódúdà ga tó wà nínú taskia lónà yìí dúdọ́là tó wọ àgámá ana ìkọ́wẹ́yìn dẹ̀lí ya sheikh al munir ya sahibul jalala ɗum anaka wallahi dere je son no on tumurol ña sallallahu alayhi wa sallam ñum tan do a kama on oh, en wonde kon tumuri o kama anan ko ñum seydna abubakar radiallahu anhu wa arda duwal wa salam seydna abubakar kama awi ko ɓe tunu ɛwɔ na yɛka ɛwɔ no onya yɛ na ɔba na yɛ tɛ ha nomori eh, aka no nomori hew sahabin ɛne koran wɔnya wa ka sɛ dama a na kisɛ tomori si gama kuma ɛde yɛ ɔda kɔɔ na aka ɔda ne kuta ka hmm ya a yɛ kɛ mɛ yɛ bi wa numa je kuta do ibe je kuta na hmm. eh wo ina jana zama boka ate ŋuni bila ne ta boy kama ne ne masa on to mu sallallahu alaihi wa sallam in na ke imam me ka wende kutanne oyi na he kutame bi ya woni bo na nan we ne agogo na wa biri jahili na biri nɔgɔya ntuga ɔyi na hekoi ɛyi na ni fil ka awo buromori hɛ ne ti dɔ na hekuta wotsi di kan ma na da ayi mɛ ati puuru ini yahudi puuru ini nasara ekɔlɔ nɔm de dɔn tumuri ɛyɛ hakimi ɲuman kɛnɛ dɔ ka seko mu de nɔgɔya ni hɛ bɔ ama eki silam ye wa. di tawhid la mun da ya mun ka edema mi hikizo sa e wo mun nya subhanahu wa ta'ala non to today wa ku ne ri tan owo me ka wa ta me ko le mun do re da ki o iza onu no ni non to sallallahu alaihi wasallam do ka ama asuni do a kare nyenyi ana ka o re jahili ji o re bate onye ne kene ne he buda wala ya asman koloro ene ne ne he buda won seme agoke ile na wana nyama be o ko non tumrika we ku ne he buda ni abodo ka

especially wana duni hiti ona iko woni mi sha do ora yu ero na hunde da ora ba ora be ko no kwa yu onye mweka wakege dɔmika ne nye ne ka international ka onye na na mizi yala ɔga ọ̀nàbìkà àníbi sọ́lọ́ ọ̀lẹ́sọ́lẹ́m ọ̀rọ̀ ọ̀yẹ́wà kẹnyẹ́ wọn náà onye na sannebi nibde ka aisha radiyallahu anha ọ bụrụ ga anyị abịa dị sahibe na ọgịrị n'ụka ilé ọ̀hún àwọn ọ̀nàkà ọ̀nà nínú tí abdulrahman ibn abi bakr radiyallahu anhu nukuta nebe nanu kan kawe o kantu yo doka he na ni shi le ka ni hi kuta na ina suruga onye no ni wele hi kuta ono oi do nwe ana ne bi do nwe ini jono le onye no ya ko e oga na ọ na ona he ina ma dan ne bi gyo nyono nyen doka nyamo yo mori wani tulu wande yo so no toy dan bi para yo ale ma wena ya ka ka wa na para u so ana ka ba kono ya na an ne bi wono no yo ku ni tan ne bi aw ono na ni tulu na ne be e so ne asabru inda sidratul ula zana yi tulu ono bi jemu ka tulu ba ma kene aya ne bi ka kutu ɔnɔ jɛn na problem Ane bana yɛ ne ka ama ale bana sɔrɔ ka ɔye na ele ne yi tu ɔwuli esu ne tɔn awon awɔ ɔnɔ yɛ yɛ esan yi kɛnɛ mi ka ɛn wɔrɔ ka ɔnye ne ne ɛnɛ ne ne kuta kooro na goro goro one yonye ne ide yonye ne oro agogo na onye nkwọ na one oyi ji sheri ya omori nye ana nka nye na ebunye nwunye da ya ọga da ya atọga da ya enowu da ya anyị tabaru da ya bara zewara ahana na ya to da to ho ahana na ya to da se no se re ate oye numeha tene ere kene ana koro na kenya mani ana nti mi ere aji ene to ko mo ro wele te dulaje

dúró ma hàrá rí rẹ yíyá yẹn náà mẹ́màá kúrẹ́ ká tutututututu kúrú dẹ̀ mú lọ ìdí yẹn náà bẹ dẹ̀ wọ́n náà kọ́ ẹ̀wọ̀n nọ́nọ́ nù hàrá mọ́ mi kuma ẹ̀wọ̀n nọ́nọ́ wọn ní wọ́n ní kàkà wọn ní wọ́n ní kàkà wọn ní òdòdó ní wọ́n ní tuba láàánú rasulù sallallahu alayhi wa sallam zawarat kubur zawarat azawarat ana ka suyi ba suyi ka tó mu bá yẹmẹ nana ana polo ɔnyɛ nana anɔganya polo ɛdini awa yɛrɛ so ɛdɛ ga kɛ na polo agbɔ kɛ ɔyɛ nɛ ɛdɛ banyisɛ banyisɛ brezi ɛnyɛmu na ɔyɛ na mɛka ɛna fama yɛ kuda ne ku ɛnyɛmu na ɔyɛ na badua ɛlɛ koosu ɛnyɛmu na ɔyɛ mɛka ɛnɛ dati ne ɔyɛra yɛmɛ nanu wɔta dɛ ne kege yi amanu ama kaa ko jɔɔtɔ every juma ee every juma esu o sɔnna ni bija tuma dɔ wòle ni o dɔn tó wòle sallallahu alayhi wa sallam a gba wɔ a yi kɔni ma na taa n'a sɔrɔ ka baaru ka ɲɛ ne nɛɛ ko ni n tɛ wolo ka ko ka a ti sɛ o na sɔhi ne yɛrɛ tó wòle sallallahu alayhi wa sallam. ọrẹ wọrọ ka na ekuta kuto na ike koko mori ọyẹ si misali ọyẹ si ọyẹ si bụ dọwọ ọyẹ si kọsi na anam ẹdua na ẹka abọ ọdọ ẹka ọrụ gawo lọrọ mori na ata maa ọrụ mee, a yɛ na kò su ɛdi ka ba mɛ bẹ́ẹ̀ ló kò su wọn ha pɛtɛ dɔ jɛ pɛtɛ hɔn mɛ nga ɔrɔ ta ma yi kɛ kóyà hɔn la mɔlɛ ɔrɔ ta ma yi kɛ wò tó wà kó ayi nana jɛ ní ká wuli ɔlɔ náà tó tẹ̀lé náà mi nà ɔni dá wọn ni ká ká hó ɛ yɛ kó yi nà du ayɛ agbawo isɛ yɛ ba esika ɔrɔ nyi. ọlọ́ni ha ekuta nipa apa ɔbɛka ɛwa nana do ne ha ekuta wata me mma wae ɛna yusu ala kuma do ayɛ tɛmɛ na ɛka ɛnere esu anya na ekele esu na a wɔ le mi ka ɔyɛ tɛmɛ nkɛ kɔ mɛre esu de. mekɔrɛ ka ɛyara weesu tɔ inkɔlɔ nalijana mo lɛ ɔdɔ ma ba yɛrɛ nalijana a bɛ to dɔw la nnira sɔgɔnɔ bɛ sɛnɛbu dugu i baaba ana kɔlɔsi ne b'i kuta o ko wa ɔ o gbɛ n'a kutu tɛ k'a bɔ n'o mɔ yɛrɛ kan na o de bɛ kawa sálà ma yɔ an de ta an bɛ o da حمد كده السلام عليكم شهر قوم المؤمنين إنا إن شاء الله بكم لاهدون أستغفر الله للمستقدمين منا والمستهترين أنتم لنا فرض ونحن لكم تبع abin an kame da ya yi lemu ana ke shan rokala yi ba ka wuri si so abu ma na duya na do salama ma salama yi na ta zai na ba na na ko muri o muri o je be yi wani ba ba ina na na dawo de atanu le ma na re e woni ni wala dawo de ni ma ehi ya ayi ka ehi wọ́n yìí máa ní sọ́lá wọn lọ́nù kọ́ yìí òwe ìdùnnú lọ́nù ọ̀lọ́ ní ìtura òpé náà yìí lọ́dọ̀ ọ̀dọ̀ wà wọ́n yìí hàn ọ̀dọ̀ nídìí wa. ọ̀gbọ́n wa àwọn yẹn náà ròyìn àwọn nọ́ọ̀nù yóò wọn náà ní dùmọ̀dúwà àdúrà náà ọ̀dọ̀ rẹ̀ wà. ọ̀gbọ́n dan oyin kò yíyé mu náà péye rè wa dọ̀rẹ́ ọ̀gbọ́n anáyẹ̀ká ẹ̀nẹ́rẹ́ ọ̀sán náà ni wọ́n á àmọ́ wọn ní kúndọ̀ náà kẹ́ wọ́n gbọ́mọ ní ọ̀rẹ́ ẹni tó lè la. ọ̀yìn náà kúndọ̀ dáhùn náà kẹ́ o ẹni rẹ̀ bẹ́yà ẹni hadith sọ̀rí ẹni hadith kọ̀rí hadith ẹni ini hadith ɛntɔ mɔri ini sunu tó sɔlɔ sɔlɔ àbí àdìsí ní àpò ẹwùjọ ọ̀ṣọ́rọ̀ kẹlẹ́ yìí àwọn ènìyàn ló ń dúró lọ náà nìkan ike ayẹyẹ ń bí wọn náà wò kàkà ọ̀gá àmọ́ wíwèrè ń wè dàtọ̀ lọ́wọ́ náà kọ̀rọ̀ kànyà tó dọ́kù kúrò lọ́wọ́ ẹ̀jẹ̀ lọ́dọ̀ ká ọ̀nà ọ̀sẹ̀ mẹ́wàá yẹn dá ọmọdé máa ń wà mẹ́ẹ̀yọ́ àdìsí kẹ́nìkan wọ́ yẹ kọlu náà alẹ́ ní sọ́ni lọ́sọ̀lọ́sọ̀lọ́ ɛyà kàlẹ tìlẹ nà ló ń tó múlẹ náà ló ń tó múlẹ ọtọ ọtọ ayi na kúlẹ lẹ ọdẹ da yà bó kó wọlé lé tu ọtọ ni bí da ana yi ka eyín mi tó yẹ ni àdínú tó wọn tó wọn wà àyàsọlá dɔnto sɔlɔsɔlɔ o wa sɔlɔ kɛlɛ ma kewu i de nuku yi dɔka in hadisa na imamu muslim ɔnɔ ye sɔli ha ɛlɛ a ka ja duuru aw la tajal buyutakum maqabir asumili yaw ne ko asma ni ko ganya ile ne ko donc zame inna shaytan yafiru min al-bayt abu shaytan bene behu de ni yeli hanobe alladhi yukra fi surati al-baqara ile hinya ni ana atul baqara na shaytan arjanun yeli behu na tontomuri aka ọlùjá ọgá anyi ẹdẹ ẹ màgbé ohun àtúbẹ̀lẹ̀ yà fọ ẹ ọgá anyi ẹnẹ kẹlẹ màgbé wà ọ ọnà ọlọ àṣírí nígbà ìlànà tì wà dé ha ọdún òtìlọsọlá ọlà wúlò yìí fẹhẹ yìí ká ẹdẹ màgbé wà gà wà nọ gà anyi ẹdẹ ọnyà ọ̀nà kàkà fàájà fàájà kúlẹ̀ lọ tẹ́tà ọsùnmọ́ ní ẹlẹ́fẹ̀ ọdún òkúlọ̀ ọsẹ̀ bíkọ́ ọsùnmọ́ tẹ́lẹ̀ ọ̀dà àmà òkú eburu ko e je awo do e wa nyang anyang re je ko re kala je de wa ka ka awo onto mu sallallahu alaihi wasallam ora sero ika isana he da zama ke ulo an ke di so ka amen a zeka wa madua ya ko wa hire be ogani ama asa ka na mebe kukuta dami asa kukuta abe ka abe ki kibla abe ki kibla ama dua ogan agwe ki ibada onim aban wana hoda zikari ki kibla an ki nguri misala iko kuma adua kwa ɔnɔ wɔhɛ ana inisari inisari ko dɔbi ɛɛ ana yi ko hinɛ bu kekele inisari ni akɔ ani ka ba ni yɛ ɔnɔ mɛ bia sɛ wolo nka yaami ka ba da yɛ salɔ yi ko asɔ de sɛ ko nu nyɔ yi ko asɔ de sɛ ɔni e, ɛɛ awa bɛrɛ mi sala emu akusala wɔ waati bi kɛtɛ o wa mata ya o odo ne he kutu ka hori ya to ka ona ni ene ma madua ya ana me o ta do kata nyane ma o nyane ma o ene la ono ina ma jenu bi la o an kuntum sallallahu alaihi wasallam ka ka arlahu wa man kutu ka hori ya ma tero da kolon bo oyinlo ka wuli da ka a ye nka wuli jɔ mi do tun wa mana fara ru wọn tó wuli ka ka inni o ba shiru ka bi naa maa si news of hellfire ọ̀nà ọ̀nà ànyìn imaamu tɔbɔlɛ lɔlɔ àti ibnu sunni ní imaamu alibani lọ́tù ìsiná àdánù sọ́hé olóńtà ní sọ́ni wọ́n jẹ́ tó ọ̀dọ́ nùkú dáre lé agwal na e, na miliya da gintu ya ko muri ma mun ga ne idan ko ko mun duwa mun aka na ne ne ko e kwa da wata ho edele adawa wonu ato adawa wonu ato de ma kwa da wata ho duwa mun ga nya le despite the fact ka sunna non ori hiyo ro aye wene le ka do me ni duka sunna alhamdulillah mun na do so bu ni wa ɛzɛzɛ ka agoka kuto no wo esiri alo no do wa paint kuta agoka do wa plaster ka plaster no ne de two block to na do plaster do wa paint an agoka do wa ko move yeli ni ko wa ko flower do ko flower ni chile tele a person nen ezesho agoka azakumo kumya na dawdai anama hekonon enyo nenyenni aya ni ka aya ni ka nyo konya ina ene ani do da ina re non agawo an ki imam maliki me ka rahimahullah kitabi hu wala tabtadi hu faqad kufaytum wa sasan asore daven ina he konon ka a bisana ko suma he konon asha na ho ne honen aso ko wa ben do ka ka wo inu mo wa isana inu mo wa ana ja ka uni nyeni asa so wa na he ɛn eh, isana ayin mu ɔwɔ no dis kɔn jahika wɔn yie ni ɔn ma bɛ jahika yi nyɛ kisɔ yi daa sɔ jiri an ke kun kunbɛ na mɛ bɛn ajanya kisɔ nɔ wa ma hɛka wɔn na sɔ nɔ tɛ kɛmɛ yɛ jiri awo ɔn na jiri ɔ ɛnɛ adɔ bi da yi nomori si wɔ dɛsɛ mɛ anamɛ di ma maliki jalera ne te dɔ ka maalam yakun yakun yawumɛ diinan la yakun yawum diin a bisana kɛlɛ de wasu ma hɛkɛ mɔnɔ inu mɔn to mɔnɔ sahabiyan la hɛzɛ mɔn nasu ma hɛkɛ dɛ wata a ayi na ka hɛkɛ to mɔnɔ sallallahu alaihi wasallam wa ya ko wa hɛkɛ shaitan wa hɛkɛ firawuna wa mɛ isana ya wa kan ɛ eh, haram wa bi ka ile ni kuta ɔnyi hɛzɛ na jisɔ bɛyi ni kuta ɔkan kaaburi ni jɔba mɛ then nim heni nim heni mu yame heni mu ne si ni shir ena de si maru abeka de si deba ko ile de na joke ya me ni blake na juno wa ki ka lo ni blake wa re me urudoko urugwan wa ko ne de ka ni juno eni juno yon ko mo yama me ka huri jire na ni annabi ma correct no kila aqra fi islam o ina ida kaka ayi lukutu asane anabi kenyo ina dini islam anaka imam abu daud medobe juzini anaka engozi oni imam bukhari muslim zidi hadithi ya de al-albani dok hadith ana sahih ngoba oyi dukuta hele huni ewe jana ko hona ay konare kuwa asana ko dubula wasaba ka uh, na ka re wi da ma se me mo wo iwe je na ko na aka wa wara sila na ko da ma da hire na wo wa ta ni me de ka so ai plaster na ko ba pentan wa na ko mo ya ma chere sa ti da da chere da ko sa na qabru rawdatu sawsawi i maulana shaykh al marhum asanu bid'a enyo ini i control it for myself kɔn wɛrɛ ma kyerɛ sɛ tuntun ta daa mɛ ne tɔ plaster dɔw tu kɔ a kyerɛ sa ɛnɛ an kɛ wa daa daa bɔhi ɛdɛ ma daa ɛhɔ no bɛ a bɔhi ɛdɛ ti kɔ a kɔsɛ blɔk kɔnya kara dɔw tu kɔ da de wa no gaa nyɛ ɛni amɛ sɛ ɔtura dami bi na na akudɛ kintɔn ɛfɛsɛ nɛni ɛdɛ akusi blɔk kɔnya gosi kɔnya kara ɛdɛ kɔmori hɛ ɔgɔhwe no nya ɛzɛ ma yɛ atutu le sukudza ɛzɛ ma yɛ atutu le sukudza imam muslim ɔde hadisi ɛni sɔhi ha yozunu Jabir jaabir rɔdiyallahu anhu kɔntu omori sallallahu alaihi wa sallam kóòyɔ ka kóògba ɔdɔ plasta ɔdɔ simenti ɔdɔ pɛnti kuta nontori yɔn kɔlɔ yɛ atutu le sukudza don tumuri yon kodo da turis kodo da tura iris kuda abuka tuwa rema da tol an ke hono bi awo yi jori sato ina ni so ni imam muslim ma esen nen enyi aba we kwere na ahe keme da da ba rudan uwa nan ka sanan yobi ana so na fara da fara ganyo komuri anai wa ka nyana yu kino no la ni cheke bo bi la de ya bra no no na uri ba uchi be ana so no ya na de ya kaka oh ani bre da ni e de ti cemetery kwa cemetery ni ka ayi ka mɛ i nuku olu ye yiri aw kan y'o kiri ani yɔrɔ ani babu awo olu o ye tɔya mɛ i nuku mɛ ɛ ma nini ma ka dɛ bɛ ɛ ma bɛ ye yiri ye gɛyi wala yali ayi ka mɛ i nuku y'aw kan y'ani yɔrɔ o ko mo ni ma o ɔ inú yɛrɛ ne kɔrɔ na dɛ ana lɔ dɛ ika olu do ko mo ni tam ta ne ba wuli an wa ni da awɔ cakpa bolo ko mo ni ma o nu.

ene zɔma ne nukuruma lase ne ɔnɔ kɛnɛ ɛdɛ da ana ama su ɛdɛ e ke ne ne o de ne nukuruma lase ayi da ka abi hadi zɔnɔ bɛ ne kani jɔ wa ɔ abi kɛ yɛ ɛdɛ sɔ mana di yɛrɛ ne bila a bɛ ɔ nere nyi sɛ ima yɛ kɔnɔ ana bila ɔnɔ bɛ ka ki la o ɛ ka la wa e ma ko wɛɛ. dɔnna na ma ne kɔ ka tɔ ba alahu akbar dɔn dɔn dɔnna ya mu kɔ agbésɔ yɛ ɔnà ɔlẹ́kɔ ka tɔ ba arúgbó mi dɔkɔ náà yi san ɔnà ɔlẹ́kɔ ka tɔ ba wọn anyi dɔ yi jɛ abu kɔrɔ yɛ ɔlẹ́sɔ náà nya anɛsɛ ɛ ma ni nyisa la na ma ne kɔ báyìí ní sika yìí akɔ akɔtɔ bɛ dɔn mi ka ɛkó mo di yɛ báyìí bɛ ɔnà ní tó sɔlɔ sàn lɔ kɛlɛ tó àwọn lɛ yàtò lè وفي رواية بين قلوبكم تسرع من تتر أو أموري ومكا واني أويجمو ينين أو أموري ومكا إيه أولي سوى دابا mọ̀tò yìí ma kó sálẹ̀ tẹ̀ dó tẹ̀tẹ̀rẹ̀ ẹkú ìgbé ama yẹ sàn dáhùn mẹ́yẹ yẹ sọ ẹ̀hún yẹ sọ mọ̀ ẹ̀ntẹ̀ ọ̀ yẹ sọ kẹ́tẹ́kẹ́tẹ́ mẹ́yẹ àbọ̀ náà yẹ sọ dọ́hùn kẹ̀mẹ́ àbọ̀ ọ̀hún yẹ sọ ọ̀hún rẹ̀. ojú ẹ kọrọ náà nka kẹ nyọ yìí mẹ dàásì islam dàásì jọjọ yìí nnukwu ẹmí ni dèyí ọgànyà ẹ nàkà òwe kọmù dà start fẹns and dà dà kẹ hwa yìí ọgànyà ọmẹyì ẹtẹbìrì ọgànyà yìí ẹnìyàn nana ọ̀nànyàn mà lẹ dẹ̀wọ́ ẹ̀wọ́ ẹ̀kyẹ̀ dọ̀ mà lẹ dàá and ẹni náà yìí dọ̀ dọ̀kì fámìlì ẹni kẹ́nu tó ní ebi dẹ́nu dà kẹ́ kọ́kọ́rọ́ ile no madoro e ma na be bibi ile bo tu en te wa wo te de na ru abu ko ro ba do da na abu re wo abu akahi akahi 50 naira ma ka kai wan e ton ron abu akahi 50 naira de de wa ro na ni ni ma ni ma ma do so da so la ni ma la si da je ti go abu anya ka wo ma no so da ka ni ke na ọ̀tọ́ náà dòwòrò àbáwọ̀ yá máa ṣàrọ̀ ṣàbá wàláhì àmánàkùn masukulihin kabira wàláhì yá anyi tọ́ọ̀bù dín nípa challenges aná bẹ àsìlò ká ẹ̀rọ ànyọ́gà ó ní ìdíkẹ́ yẹ yá wọ̀rọ̀ ní tu gọ́ọ̀mẹ̀ntì yá ká gọ́ọ̀mẹ̀ntì kẹ̀ṣẹ́tẹ̀ yẹ dàá àìtọ́ ká. oganya na nyibora na o represent oganyo ko mori oganya na nyide ko mori ni ya aika be ma ha kono ndo tuke ya hon da su kwa ni da ya ya ya ya ya ya na me breboru e me ji kata pa anwa ya dede ebo ko ebo ganyo ko mori ka anya ze na anwa na okomuri na na e na then de ee eh, eh, ne ne then ayi eh, na so kangari wa kade ma yizo son ijo ko mun da wa de ka subhanallah walhamdulillah da na na eh ija sa ne na we wi wi wi wi ja to bon na sa na be e se ma ma ni nyo mo na do so ga nya e wallahi e nyo ga sas islam is concerned so waka onye nwa waka onye nwa wa sunna waka onye jia waka onye izala enyi enyiwe wujia wuderika wo enyi la nyo na ko ma e ka cemetery of and gas and has ah that cemetery no adama bi nka ka nyada kusala sasabi kuta kusala ame ana ke hubo kwenini ada e jiko ka da ba kusala yo deni ko mun na gulu le nyona ame de manna ji kuta de ka de kuta no ku bene na kusala ya e dis go ko ko mun na no e ni da ra kusala a ho o ameka ko ko mun na no ne be na ka báwo bọ́sù wo dá ẹ̀kẹ́ dá yẹ ẹ̀ka wọ́ mi ní kura ní oṣù dá ẹ̀ka ẹ̀dá náà ẹ̀ka ẹ̀ní ẹ̀ní ẹ̀dá náà ẹ̀ka ẹ̀ní ẹ̀bẹ̀dẹ̀ náà nyọba nyi náà rọ̀ ha ẹ̀fọ́ náà yọ̀ ní arúgbó ọ̀dẹ̀ ń nyẹ́ múmi lọ́dẹ̀ ẹ̀ka ẹ̀dá ẹ̀ní ká wọ́n kọ́ ọ̀nà ọ̀rẹ́ ẹ̀ní náà sọ̀rọ̀ ẹ̀dẹ̀ náà yọ̀ wáyé ọ̀gá ni abisalaam tún wájú ẹ̀yẹ ẹ̀ ń gbèjà bọ́ọ̀lù lema de duma la si sije de kutu lema tuma la ntɔ ganya a bi kutu imamu buhari ani muslim a de hadisi bi kɔn tɔmu sallallahu alaihi ka ɔka isana yi yahudi di jews o kɔn tɔmu mu nini tuwa eni ozo sana de dɔbɛ kɔn tɔmu sallallahu alaihi wa sallam ka la nani yahud wa nasara o tɔmu mu nini yahudi ni ati nasara yahudi ni a jews nasara ne christian òde náà wọ́n yọ̀ ní ìdúrà èyí kọ́tọ̀ aláàbí ọ̀pọ̀ ǹdà ìsẹ́mẹ̀ ìtọ́kùtù gbogbo àbíyá ní masáàjì àgbéga ẹ̀nẹ́ náà ṣọ́ kúkú tí prophet ẹ̀ ní kúkú náà níbi ẹ̀ ní ẹ̀nẹ́ náà bàrà àhánẹ̀kẹ̀ ẹ̀nẹ́ náà bàrà àhánẹ̀kẹ̀. òde wọ́n mi ayíjẹ̀ká kúndọ̀ náà yà hàn kuta ɛbɛ na ɛdi ba ya hã na ɛyɛ ti ba ba ha ɔlɔ na ɔdi ba nyɔ ɛdi akɔ do ma lɛ ti lɔ ɔ abika ma lɛ tí ɔnɔ wọn ɛdi ɛna lɛ dapò lónu dapò na sɛ ɛdi ɛdi ɛdi ma lɛ si an tó mi si ma ya ama lɔ nàìjíríà especially ɛdi náà wà náà Digital delete ni ẹ mọ̀ pàpà náà. Wàá kò bí wàá gbọ́ ojú. Ẹ kúkú ṣòro èsì yóò ní ìdílé yìí tó máa dà sí. Ẹ mọ ẹ náà. Láàyè ọ̀nà ìwé ìṣòro ẹ wọ́n wà lánà. A nílà òní yóò sì ga wọ́n máa tún bẹ́ẹ̀ yé lógo. Ilé ìgbò àdókè ní ìbàdàn. Máa lọ́sẹ̀ náà wọ́n kọ́ ìdàwọ̀. Ìmọ̀ ɛyɛ nɔn ɛbrɛ yɛ ahɛwɛ ɛbrɛ nɔ la hyɛ ahɛwɔwɛ anabi alayhi salatu salam ana ke aisha mi dɔbɛ rɔdi allahu anha hadisi ɔmɔ nabɛ riwaya nɔ gbɔ ne ni yɛ ɔdɛ wɛrɛ ba asahabi ne ni yɛ ɔdɔbɛ aisha rɔdi allahu anha ɔka ɛnu maa di ntumuri da ahyɛ tɛ ɔnɔ ɔmɔ arɛ gyi ɔnɔ ɔmɔ arɛ gyi ta dɔm arɛ gyi omi ɛhi mi di ntumuri dɔm arɛ gyi omi dɔm arɛ ti wɔrɔ wanda ne na sin ne man dan to mun na kaka eh la'natullah ala al-yahud wa nasara dan no mun Yahudi yahuda da nasara kubur qubur anbiya'ihim masajid abu kenana se malaysia ni be ni sorry ma okuta ni be ni era bara Malaysia, era bara ahayake ahosa abubakar radiyallahu anhu warda on na sahabu se de hen to mori en mon non to mori na on me memo ara inian on to mori me salam ni kana wa alaikum salam do doka la'natullahi ala yahud ittakhadhu qubur anbiya'i masajid hadisa ni en mon en wa yon to mori lo zuwa ho because mes na ko ko oh, o en le non to mori ko na ka do se te do to mori ka ah na wonne asala tukuta dɔw ba ha ha hɛkɛ ka yahudi ni ɔmo yɛ tɔn ni wa ni nasara ago kɛse kuta dɔw dɛ ni ɛ ba ha ha hɛkɛ ahosan dɔtɔn sɔlɔ sɔlɔm ka ago kɛse kuta dɔw dɛ ni ɛ ba ha hɛkɛ dɛ bɛ dɛ wura yi ko tɔba yi zɔn dɔ de le ɔtun ni ntomo ntomo ni kpa na to towards the end ɔmɛ sɛ wɔkyɛ ntomo the chair ɛtutan har ihe no ntomo hyɛ tete sɛ lɔ sɛ la ozi nɔ ɔnɔ nto ɛdi yɛ anagye ɛrɛ yɛ atɔ kɛ ɛyɛ aba ne sɛne ka ɔnyi nkuta na kutu hyɛ dɔ la hyɛ kɛ dɔ ne zɔ ɛ yɛ asalaam ba na ba lɛ kasa yɛ ka ɛyɛ nyɛ nkata la kasa la mɛ ama ntomo yɛ ɔka wɔ naam dɛni yɛ sika ka oyɛ wɔyɛ dɛ ka ho na na oye aso mɛ ni bɔrɔ dɔ ɔba yɛ deɛ yɛ ni ka waa jo waa jo ntomo ni ọdọ bi dẹbi na da wara ahẹ da akọ atrọwul na ehe yi adia ilé ilé tibi mu hana ika ana dọba ahe ahe tsi da ika nari tsi yi bana da ika na ko jẹ wẹrẹ tó tó la banyuma na umono tu da na gaido da na ni ni rai akwa heke abuso sa onto sallallahu alaihi wasallam in hadisa na ka imam abu daud do be at imam ahmad ibn hanbal onto ke la ta tuhdu qabri ida asu wal kuta mene ahoy ba ge da ba ge da ke meri ba da ba ge da ka lonchon da ge da ka funeral la na ọkọ̀ wọlé tẹ̀gbẹ́lú burú tẹkùn kòbúrọ̀ àfihàn ìpínlẹ̀ yà ni ọgà ànyàwọ̀. yàrá yàrá yẹ ọkọ̀ mọ́lì bá nàbẹ̀dẹ wọ̀ ẹ̀ tẹ̀ kúrẹ́ kúrọ̀ nù dẹ̀ ẹ̀ hànú maka ẹ̀ hànú maka dẹ̀ nù madina bóri ala rẹ̀ nyi madina sa lákyẹrẹ dọ́kọ̀ náà madina tó níyà dẹ̀ kó mọ́lì yà nílò dɛ pɛ kɛkɛ pɛ dɛ na a nyi de da ka ye ɛhia na de bɛ yen nɔ ɛ nya ye ɛ yasala wele mun kaara na yin kura dɔ komori enere dɔ ye dɔ kan ijo ya na abɛ tɛ o nɛ mi a ma wele do ɛ kara ye tɔn no wɔn ya na re a gba wɔ elise dɔɔni mu a bɛ ka ye a kan amadi y'a kan keezo la. Eh, on to muri to ni ya na ba to da ko juna na kure don to muri a sha ta tabe ina mana ka ile to muri ku mo no ba ba ba be ya na ka ba ba na poro na na ba ba kuma oya oh, ko trouble ko trouble ne he kutanyenye on to muri o sha oya ko trouble na kuninu ma la sida ma kare kuta ka an ma la jono ko akwa ndrogla ne lo enyo imam buhari odi hadisi ya rasul sallallahu alaihi wasallam kan la tushaddu rihal illa ila thalathati masajid asola kwete dom dania ka anyi lo na travel no ma anyi ma la shenye enyo no na ninan aguba anyi ma la jono o aguba heke aka aheta dɔnka malasi papa masjidul haram ɔnɔ malasi maka n'ayi malasi kaaba ayi la wɔn wɔ masjidul rasul sallallahu alayhi wa sallam ati malasi ɔntum sallallahu alayhi wa sallam wani kuraw do tɛki ha ɔnum ni hei malasi ɔntum sallallahu alayhi wa sallam wɔ masjidul aqsa awo ka wani ɔnum sɛki ha ɔnum tɔyɔ dun masjidul aqsa malasi n'ayi palestine da wɔn fakka allahu asra umur na balasho na hura do hunu ya hudun ni umur balasho na hura do hunu ya hudun ni wallahi masjid al aqsa ona bi ula al qiblatai wa salis al haramain ona bi ahipa pana bi ka da kusala inu mutu sallallahu alaihi wasallam da kini haram etanu kumrini masjid al haram masjid al nabawi مسجد الأقصى اللهم أنزل المسجد الأقصى من الغاصبين اللهم أنزل المسجد الأقصى من الغاصبين من اليهود الغاصبين اللهم أخرجهم منه أذلة الصاغرين ومن نوى كتائن سهولا ومن نوى جنود tu sojo mori hiza na ba ta wadi mala sono ba mala ko mori no sukate ko mori ya ba kusa laizo ya kusa laizo nu mana ki yahudi no e nana halaka mori halaka yahudi ni ba bana ka e wo ko mori ya jozi le ma so ko yahudi ini ka e hizo ina be arab leaders nan ana boy mo na wo tawe yahudi ba be amen so ahetana ka noy ini ila salamu ona men denya le na la wa me ka even eat the cow. I had another name. Then Ramadan doesn't have a con. Don't put an international motor like her. Uh, and I'm the Yahoo Dimcha, but then I am. Ellen of the Yan Ramadan is there. Ellen, I'm not going to die. National Moscow, we look at you. I want you to have to look at him, my father said. I'm going to be in heaven for one.

ɛtuku wɔn ne so yɛ kyie wɔyi gye bɔɔl asoman kisɔri nkomori ɔwɔrɛ inu hɔ awɔ ɔno mɛ ɔno aduka hɛ komori tin hadisa no tin hadisa ni abu dawud na dawud ati ibnu maja de adibani sɔha ha hadis ɛni sɔhi jam aduka hɛ komori jɔ ɔno mɛ abe anda yi ne yi di mɛsin. medicine and surgery anybody na the medicine and surgery wama etu kene ewuro na ọbaba ọkwa ame wazị na ibrahim na ọbaba enigbo esi tu wa enigbo abọn were kere dọkịta jen wa abedọ etukwara wa abedọ ha amịewo amịewo amịewo amịewo karọt a

tɔ because ɛnyi wakɔ dɔdi mɛsina sɔjuri lɛ lɛ ɛnyi mo mɛ mo ban anyi skeleton abe kɔla ana ekiro ba se mɛ ɛnyi ɔnyi ŋgɔ ana nkisɛ yi wo di lai wo bi wanyɛ ŋo ɔwɔ na yi kɔsu problem so ara ni ni these are the akam ana yi ni oyi he ta inshallah taala idan koyi ne tuta ziyara ayin wani a tsakana bebe yalla awe muri yoro next week zai zai ta insha Allah ta'ala e wani ko ni ijuju wani a kare na ka ijuju mai wato kuna zo ni na wannan kuna gogo ya sumo ndi pe yoka oyi ne hanu ya ne hanu obere imani do obere akida ana ka o jere o mo o ni o mo na ran ta دون متى يا إنهم يا إنهم يا بنون توبر صلى الله عليه وسلم يا شهد يا شهد يا نيرمون توبر صلى الله عليه وسلم na kogo ɔyi ne anon ɔwɔ yi da ɔyi ne ne ene na ɛwɔ yi da ɔdɔ ɛwɔ yi da odu ɛwɔ yi da ɔyi ne ɔyi ne ha bahura la mo na waka ɔyi da ebi ya la ti ama na ɛka ɔyi da ho ba ni tu ala mo na kogo ɔgbɔn lo yi dɔmi ka azani ehoro joli joli mu kɔrɔ ni yami mu na asazani ba ha wolo ya ko kɔrɔ ni yami mu na ko ko a dɔmi joli na kiri si wu ya sɛmi daawo daawa ya se hɛrɛ dɔmi nu mu na ɔyɛ dɔn dɔn ɛɛ mu na ko aya yi mu na ko mɛ dɔw rɛ ŋu ele yawo a ka de awo mɛ dɔw rɛ ŋu ele yawo a ka dɔw rɛ ŋu esu kɔrɔ mu na ko ko zoyɔ ya di ni a ni a yɛ.

ɛdɛ nyako koyi ya yɛ na ɛkɛ esu kan wuli eti yi wa ni omori ta ma hɛn na ɛkɛ ɔdɔ ilẹ tẹtẹ wọn lɛ kɔn ma ɔdi bɔ lɔ ha lɛ afura yɛ zan wɔta ni ɛlɛ agbɔ na ɛkɛ omori yɛ yi sɛmɛ ɔdi ya esu mi na ha kira aku kɛ nere yi ya yɛ ɛkɔ ɛdɛrɛ ma kama yɛ sɛlɛ ofaru mi asuhabi kubo ana nka kaburi mi na ɛkɛ zɔ ɛdi mi kuta omori na wɔkɔ wa bokumuni na ɛkɛ li ya ya ɛzɛ mi du ayiwa ni pa ɔkan wɔsomane ɛsɛ na ɛna ayɛ ne nkɔta ne ne mu na wɔ ha hɔ na na ana ke ewia na ɔte dɛm ba ba tɔn wia ne wei mu na ho agye wi wa mu na wɔ mman mbae wa kuta ne mu na wɔ meto hɔ yi toɔ mu na wɔ meto hɔ yi toɔ to mu na wɔ gbogbo eyi ahụ ha na da na bɔ ɔbɔ de style na da na ɛka ɛne ma lɛ ba mɛ ya ɛsɛ mu na wɔ gbogbo sukata sukata si yie wɔ kata oyi tete ho ayi si sukata yi. E. anayi ka ebe a ene hono dị oyi woro jose wo mori do biru ba ito je yi apisa wor kaya mi je yi ana wa mi kase ha hurozi mo na fa kata ide na gogo abi it's only requirement another need propagate the message of islam oh ma omori mi ọmọka anyi peace and tranquility owó dá àwọn yẹn mu náà wọn náà wọ mẹ́ẹ̀. aláhùn sọ́dẹ̀ la muhammadu ala muhammad ọmọ sọ́lẹ́yìn ala ibrahim.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 اللهم اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها يا أرحم الراحمين اللهم أخلص نياتنا وتقبل حسناتنا وامحو حوباتنا ولا تخيب فيك رجاءنا واختم بباقيات الصالحات أعمالنا اللهم اقض خير حاجاتنا اللهم خير حاجاتنا اللهم اقض خير حاجاتنا برحمتك يا ارحم الراحمين اللهم يا مسبب الاسباب ويا مفتح الابواب ويا قاضي الحاجات ويا مجيب الدعوات اكفنا بهلالك الحرام واقلنا بفضلك عمن سواك يا ارحم الراحمين اللهم يا فارج الهم ويا كاشف الغم مجيب دعوه المضطرين رحمن الدنيا والاخره ورحيمهما انت ترحمنا يا الله فارحمنا برحمة تغننا بها عن رحمة من سواك اللهم يا مفرج كرب المكروبين فرج عنا ما نحن فيه يا أرحم الراحمين اللهم فرج عنا ما نحن فيه يا أرحم الراحمين اللهم فرج عنا ما نحن فيه يا أرحم الراحمين اللهم هذا الدعاء ومنك الإجابة وهذا الجهد وعليك التقلال اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وآخر دعائنا أن الحمد لله رب العالمين عباد الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون فاذكروا الله العلي العزيز يذكركم واشكروه على آلائه ونعمه ومننه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم الأمر والقرآن الله أكبر الله أكبر أشهد أن لا الصلاة لا تختلفوا فتختلف قلوبكم استو وقعت تبا أسوه تنا كنان أسايو أسمي كتاب مدوع وما يا مدوا الحمد ويرحمكم الله الله أكبر إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الذي خلق فصوي والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء اليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشفى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل توفرون الحياة الدنيا والآخرة خير لك من الموت والآخرة خير وأبقى إن هذا لفي صحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله